tó ẹjẹ́ àmà kí pé ẹ tó kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wá. ǹjẹ́ abala ètò yín òun náà látún kí n kàbọ̀ sí ìyẹn ètò yín ètò wa tá a pè ní people's opinion tí ẹ bá gbàgbé ẹ rí i pé abala yìí gangan ibẹ̀ láti máa ń mú àwọn voice notes. eléyìí táwọn èèyàn ti fi ránṣẹ́ sí wa ibẹ̀ láti máa mú wá fún yín látàrí wípé kí làwọn nǹkan tó ń jẹ wọ́n lọ́kàn pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn òun náà tún ni dédé ọ̀rọ̀ tá a tún gbé dé sìn yìí o hmm. ah, ọ̀rọ̀ ńlá ok mo ti rí gbogbo ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn tó jẹ́ QH radio family wọ́n máa ń try láti jẹ́ wípé wọ́n máa ń try láti jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ QH radio family wọ́n máa ń sọ̀rọ̀ sí àwọn nǹkan tí a bá ti ṣe ìyẹn ni pé gbogbo àwọn programs tá a ti ṣe sẹ́yìn gbogbo àwọn ètò tá a ti mú wá fún yín àwọn ìyá àtàwọn bàbá wa wọn lè má sọ̀rọ̀ nípa ẹ̀ wípé tó ètò tá a ṣe yẹn o nǹkan báyìí làwọn rí sí i ọ̀rọ̀ tá a sọ yẹn o nǹkan báyìí làwọn rò nípa ẹ̀ ẹ wá má jẹ́ ká gbára wa lásìkò jù ẹ̀yin tẹ́jú olólùfẹ́ ẹ jẹ́ àkọ́kọ́ fi ẹsẹ̀ kan dé iléeṣẹ́ Renix Reshape iléeṣẹ́ alálùbáríkà tá a sọ fún yín pé wọ́n bẹ ní Amẹ́ríkà Louisiana Street ni wọ́n wà ní suite nine hundred Houston Texas ibẹ̀ ni wọ́n wà ẹja sáré gbọ́ polówó wọn lẹ́yìn ìpolówó ọ̀rọ̀ ńláńlá làwọn èèyàn fi ránṣẹ́ o gbogbo wa náà la dé gbọ́dọ̀ gbọ́ ẹ ṣeun tá a bá ń pariwo iléeṣẹ́ renix shape llc nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní mo rí nǹkan fèrè gbogbo ayé ló mọ láì ọ̀kan òjọ̀kan oògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ renix shape llc jáde àwọn bíi knockout organic capsule tó ń ṣiṣẹ́ fún ìfúnpá tó ga èèyàn bp flexix organic tó ń ṣiṣẹ́ bíi mọ̀nàwá nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn ànumọ̀lẹ́gùn sagablum true force èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause kò tán síbẹ̀ ọkàn organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn fáwọn tó bá ti ní health disease got revive forty x capsule eléyìí ló ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic gummies box ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà pro renix digestive enzymes plus èyí wà fẹni tí kò bá rí ìgbọ̀nsẹ̀ sí déédéé renix organic pea protein plus ó dára púpọ̀ fẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọpọlọ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrà ó sì jí pépé gbogbo ọ̀bá wa jìnnà ìlà kìí kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ ìdán yìí rà ẹ kàn sí renix the shape llc ní four forty louisiana street suite nine hundred houston texas zip code ní seven seven zero zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store. tó bí ó ṣe jẹ́ òun nìyẹn ẹ gba nọ́mbà iléeṣẹ́ renix lẹ́ẹ̀kan sí fẹ́yìn tó bá jẹ́ pé ẹ gbọ́ nọ́mbà yẹn dáadáa ẹ wá má gbàgbé wípé orí whatsapp nìkan lẹ́tì lè gẹ́ẹ̀tì wọn pẹ̀lú nọ́mbà yẹn ẹ̀yin tẹ́ máa ń sọ pé ẹ̀ ń pè wọ́n ìpè nọ́mbà yẹn gẹ́ẹ̀tì whatsapp nìkan lẹ́fì lè bá wọn sọ̀rọ̀ lórí nọ́mbà yẹn o nọ́mbà yẹn lélẹ̀ plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero nọ́mbà yẹn nìyẹn tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín báyìí wípé àwọn nǹkan kan ń bẹ tí a máa kọ́kọ́ tì sí ọwọ́ iwájú tí mo sì mọ̀ wípé gbogbo yín náà lè máa nífẹ̀ẹ́ láti gbọ́ wọ́n ti fi oríṣiríṣi àwọn voice note ránṣẹ́ ṣùgbọ́n ìbéèrè wa ni pé apá ibo òun ni ká ti bẹ̀rẹ̀ ń bẹ̀ apá ibo ok ẹ̀jẹ̀ amú báyìí ẹ̀jẹ̀ amú báyìí. Alhaji Hamzat Kodri ẹ̀ka lẹ́sà o mo kì í sà àkúṣẹ́ ní adẹ́kù sinmi ní aṣọ ọ̀pẹ́ mo kì í yín gbogbo ẹ̀yin ìyá wa adẹ́kù àjọ̀dún ìní. Mohbad kó tó kú ẹ rántí gbólóhùn tí Mohbad fi sílẹ̀ fún yín o wípé tí Wùmí àti ìyá Wùmí tí wọ́n bá pa òun gbogbo ẹbí òun pátápátá pé wọn ò lè pa wọ́n ṣùgbọ́n gbogbo ìgbà yẹn ẹ̀yin ń ròyìn pé ẹ̀ ní ṣo pẹ̀lú àwọn èèyàn yín ní ṣo ni Mohbad ń sọ àwọn ènìyàn àgbálá ayé tá a dìde ọ̀pọ̀lọpọ̀ àìmọye countries ló dìde lórí ikú Mohbad o àwa la dìde o nítorí èèyàn kan ṣokò jẹ́ àwàdé a dìde nǹkan kan ṣo ni mo fẹ́ kẹ́ ẹ rántí dáàdì Mohbad mo fẹ́ kẹ́ ẹ padà sẹ́kẹ́ ẹ rántí adúrú ìyà jẹ lórí àwọn ọmọ tí fake mother to Mohbad dá sílẹ̀ fún yín látòrí blessing Mohbad àti èpè tó dísònù ara ẹ̀ tó ló ń dísònù yín ìpè dísònù ara ẹ̀ ni ìpè dísònù ara ẹ̀ lọ sínú ọgbà ẹ̀wọ̀n tó máa yẹgi fún un tí ò bá tètè sọ̀rọ̀ wọ́n máa yẹgi fún ìpègbè yín ni ọmọ tó ń pè ládùúrà yẹn ìyá ẹ̀ ti la ọ̀nà bó ṣe máa yẹgi lẹ̀ fún un. aṣọ òbò ọmọ yẹmọmọ ọmọ yẹmọ ti rí ìhòhò ọjà òun ní ọ̀rọ̀ fake mother to Mohbad tí wọ́n ń pè ní abóṣìdì abáyàdé yẹn nígbà tí ó tẹ́ àtàrí ọmọ ẹ̀ sílẹ̀ tó dẹ̀ lóòdù ẹ̀wọ̀n lé ọmọ ẹ̀ lórí tán wá sá káàkiri ẹbí àwọn bàbá ẹ̀ lọ́mọ tó ti dìsónù ara ẹ̀ mi ìjẹ́sọ pé dìsónù bàbá ẹ̀ ọmọ ti dìsónù ara ẹ̀ ìyàwó èrè ìwọ tó o bí ó ṣe gbé dìde kó lọ wá bàbá mi fún kí yẹn kó rí bẹ́ẹ̀ dáàdi Mohbad gbogbo ìyàtẹ̀ jẹ pátápátá lórí àwọn ọmọ yẹn kò ń ṣe ìyà kékeré kó tiẹ̀ tó wá tún di pípẹ́ tún dìde ẹ̀ tún lọ gbowó gbọ́múlé láńtà èé lọ gbowó gbọ́múlé láńtà bàbá Mohbad obìnrin olóbìnrin kan ló tún dìde ló tún lọ bá ṣe ìdúró gbowó yẹn ẹ wo ọmọ tẹ́ tó fi rán lọ sí school ọmọ ẹ tó kọrin fún ẹ dípò wípé ó ní daddy i'm sorry ní ẹ dáríjì òun ṣé wàá tọ́ṣọ yẹ káwọn ẹni bí àwọn ẹni ìka kí wọ́n dé dìde kí wọ́n dé pa ọmọ yẹn ní fọ̀nà fọ̀ṣù lásìkò tí ó tó tẹ gbọ́dọ̀ bẹ tẹ bẹ tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ yẹn kò jẹ́ nìkan ṣo náà lẹ́tì ẹ̀ ń gba gbogbo ọmọlé láta yẹn ṣebí àwa tá a tún jẹ́ ọmọlẹ́yìn yín gan náà sẹ́ ẹ pọ̀n làwa lọ gbélé senate bank gan gidi bọ́mọlé láta gangan lẹ́yìn lọ gbà ẹ pọ̀n làwa lèmi àti senior brother mi ẹ pọ̀n làwa gbé ẹ lọ gbélé senate bank gangan òun ló ṣe tí mo bá rí ọmọ yẹn máa rántí ìyà tẹ́ jẹ lórí Mohbad ẹjọ́ ẹ torí ọlọ́ọ̀ bàbá Mohbad èèyàn bọnú odò tán kó máa kígbe òtútù justice for Mohbad òun làwọn fẹ́ bẹ́ẹ̀ ṣe ní pé wọ́n kó ìbọn lọ sí court òun tẹ́ ẹ fẹ́ ni àwa bá ń fẹ́ o bàbá Mohbad bí lọ́ọ̀yà odò mọ́sùn tí ó bá níṣẹ́ ṣe ẹjọ́ ẹ bá wa lé e dànù kí lọ́ọ̀yà yẹn kó má tẹ̀lé lọ síbi kọ̀ọ̀kan mọ́ ẹ wo gbogbo nǹkan tí ojú yín lọ rí ní ní onípàtì ní police station ṣé dáhùnsá gbàgbé December tó lọ sí onípàtì tó lọ rẹ statement ni ó gbàgbé tó bá gbàgbé àwa àgbàgbé ó ń bẹ lórí net àdúrà kọ́ ló lọ ra kó sí àdúrà kẹ́kọ̀ọ́ ló ẹ̀ ń bá Mohbad dáhùnsá ní ìyá Mohbad fake mother to Mohbad ó gbéṣẹ́ fún àmọ́ bóyá fake mother to Mohbad bóyá wọ́n jọ ń ṣiṣẹ́ ní mọ́ṣúárì ní pẹ̀lú dàúṣà nítorí gbogbo nǹkan yẹn kò ṣẹ̀yìn àbóṣìdì àbáyàdì òun ló gbéṣẹ́ yẹn fún àbúrò ẹ̀ kankan ẹ jọ bàbá Mohbad ẹ kó gbogbo wọn dé court ṣe rí ọ̀rọ̀ tó máa sọ gbẹ̀yìn nìyẹn òun ni bàbá Fálànà Nigeria police ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ìfọ́fù nínú ikú Mohbad àwọn ni wọ́n dìde náà kúkú gbogbo nǹkan ẹ̀ kalẹ̀ náà ní kí àwọn Wùmí Dausha àdúrà tó wá ká ń pè ní èpè yẹn àti ìyẹ́ èpè gangan fúnra ẹ̀ náà ní pé kán wá kán wá lòdù ẹrù ẹ lé èpè lórí èmi ò ní kádùrà má tẹrí sí o àdúrà ti gbé ó dẹ̀ ti fi ra yàn pé ọmọ èpè lòun bó bá kù ìṣẹ́jú kan fún un tó ń wo ilẹ̀kùn ẹ̀wọ̀n lọ́kàn báyìí tó ń wo géètì ẹ̀wọ̀n lọ́kàn báyìí ẹ̀rí pọ́nmọ́ ẹ̀ máa sọ̀rọ̀ wọn ò ní kọ́ kó tó sọ̀rọ̀ ṣe gbọ́ bàbá Mohbad ohun tẹ́mi ní fún ní alẹ́ ìgangan òun nìyẹn ẹni tó bímọ ọmọ ló ń sin òun ẹni tí ò dẹ̀ bímọ náà ọmọ náà ló ń sin ọlọ́run dẹ̀ ní yá ẹ ní àgàn alẹ́ gbogbo àgbáyé bó ṣe dìde tìyín lẹ́yìn nípa justice for Mohbad ẹ gbọ́dọ̀ fi bíṣu wa nítorí ohun tí bàbá Fẹ́mi Fálànà àti Nigeria police pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n rò ní pé tí wọ́n bá di ẹrù yẹ lé Mohbad tó bá di ẹrù yẹ lé èpè lórí tán wọ́n máa ní pé ẹ máa rí pé ẹ ti lùsì ọmọ kan èkejì náà kò ní ṣeé ṣùgbọ́n mo láìkí ohun tẹ́ ẹ ṣe ẹni pé tó bá jẹ́ yìí náà lè bá pa Mohbad kàn gbé dé kóòtù ẹ máa kó gbogbo wọn lọ sí kóòtù nǹkan kan ṣo táwa fẹ́ nìyẹn ẹ jọ ìtorí Ọlọ́run nǹkan kan ṣo táwa fẹ́ nìyẹn nítorí dáwísà tẹ́ wò yẹn ó ti kíra ẹ̀ sínú ẹ̀wọ̀n láti ilẹ̀ òun ló ṣàlàyé gbogbo bó ṣe lọ ra pósí bí pósí yẹn bó ní pósí ṣe sọ fún dáwísà yìí pé pósí yẹn kò lè ṣàìsí Mohbad ó ní kí fún àwọn lọ́rọ̀ yàn ó délé ó lọ ṣẹ́ ọ̀run Mohbad ó gbé jù sínú pósí dàúṣà ò ní bọ́ nínú ẹ̀ ìwọ àti wùnmí àtìyẹ́ ẹ táwọn tá à ń pè ní abóṣìdì abáyàdé yẹn pẹ̀lú wùnmí pẹ̀lú èpè kódà inú ẹ̀wọ̀n lè máa kú sí ó ti di dandan lájà ọ̀sán kọ́dọ̀ ẹ̀ má bínú ẹ bá mi play voice note mi ní àṣálẹ́ ó dàárọ̀. tẹ̀bítàrà tòjú lùmọ̀ ó tún síyà o. òmùgọ̀ lábàwọ̀n okùn fún òye. ẹ kálẹ́ aláàjì àkùṣe àtàrọ̀ olóyè ayé kò tọ́ kí h radio ló fi voice note ilẹ̀ mo kí gbogbo ara lé mo kí gbogbo àwọn olóyè o mo kí grandma everybody miss antonia ìyálóde mo dẹ̀ kí jagun mo kí ọlọ́wọ́ bọ́tìn everybody ẹ̀yà kìíní títí dé ẹ̀yà kẹfà mo kí gbogbo yín o ṣe rí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Wùnmí ni mo fẹ́ lé ẹ̀ńfàsì lé lórí nípa oyún tí wọ́n raise pé bóyá ó lóyún àbí ó lóyún tàbá ní káwò dáadáa aláàjì ṣe rí tí Wùnmí bá lóyún lóòótọ́ àwọn celebrity àwọn ìyàwó celebrity tó bá ti lóyún náà máa ń foyún wọn ṣe gesture lórí social media àríbí ah, ọ̀kan tí Wùnmí ti ṣe bẹ́ẹ̀ that is number one number two how old is Wùnmí tí wọ́n sọ pé ó ń wá oyún kiri we heard Wùnmí is twenty she is twenty four going to twenty five ìgbà wo ló ṣe marriage tí wọ́n fi ń wá oyún and according to nǹkan tá à ń rí nígbà tí wọ́n ṣe introduction oyún ti wà ní gẹ́gẹ́ bá ṣe rí and that's the only picture tá a rí tínú ẹ̀ ga now how old ni tó fi ń wá oyún before introduction ìbẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ pé kọ́lọ́fì kan wà mẹ́ pé wọ́n fi kinní yẹn wọ́n fẹ́ fi tie property Mohbad down ni eighty five percent assurance wà pé Wunmi ò lóyún ó frame oyún ni ó di ní pé kí wọ́n lè tie gbogbo property Mohbad lẹ́dọ̀ wá ti execute Mohbad tán because yóò bá ń ṣe bẹ́ẹ̀ ni o ò tí ì o ò tí ì getting to marriage four five years marriage tó o tí ì ṣe tó tún wá oyún kiri who does that ẹ ká ti bẹ̀yẹn wò the elekeji ìyá Mohbad to sọ pé tó wá ń bẹ àwọn fámìlì Mohbad pé kí wọ́n sọ mọ́ba Mohbad kó má yẹ kí Mohbad kó má yẹ kí àdúrà ṣe bákan bákan kò tí ì rọjò ọ̀rọ̀ o kò tí ì rẹ̀ bẹ̀bẹ̀ àwọn bàbá Mohbad tó wà fìlímù bàbá Mohbad fi gbà fún wọn pé wọn kò ṣe kéèsì mọ́ everybody máa kú lẹ́yìn ẹni and nǹkan tí o expect pé máa tún ṣẹlẹ̀ á tún ṣẹlẹ̀ and kò ní rí anybody tó máa dúró tì mọ́ wọ́n ti pẹjọ́ wọ́n dẹ̀ gbọ́dọ̀ rí ẹjọ́ àdúrà ti denounce pé bàbá òun kọ́ so wọ́n ti pa ọmọ tó jẹ́ tiẹ̀ so àdúrà is no more your son because fúnra ẹ̀ ti disown bàbá ẹ̀ so kó ba ṣẹjọ́ bí ara ta from there òun tó rà fojú wọn so Falana ló ń kú kọ gbogbo sórí yìí fún wọn Clear and Bad stood ground ẹ̀ láti jẹ́ kí justice tell everybody tó ń wá kó prevail gbogbo wa lè sun àmọ́ bá dìrí o bọ̀ ìfẹ́ tá ní sí àti justice tá à wá àti pé àfẹ́ kúrò ẹ̀ṣẹ̀ lẹ̀ mọ́ everybody ò ṣe lè sùn tó àfi lè wo ní gbogbo most of everybody ní high blood pressure torí ọ̀rọ̀ Mohbad so kí ẹ̀ bá Mohbad kó má kó má kó má kó má fọ hàn gbogbo wa o kó dúró lórí ọ̀rọ̀ ẹ̀ kóòtù yẹn ó gbọ́dọ̀ lọ and secondly family Wunmi mi ò fi tọrọ fún ọ̀tá mi pé kó yàn ń bẹ̀ ẹ̀ bílí pé Karimo ó tún tún padà jáde ó ti sọ̀rọ̀ in favor of me again The bá fẹ́ voice note yẹn màá send ẹ sí yín mo mo mo save ẹ mo save ẹ ó sọ̀rọ̀ hundred percent in favor of Wunmi ẹni tó ti tó ti fi láyé búra pé òun ò ní jáde wá so family yẹn they are devil devilish family ni wọ́n Alhaji ẹ ṣe gan ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ Ọlọ́run máa fún yín ṣe ó Ah, ah, ah, ah. rédíò family ẹ káàsán o bó bá ṣe pé lọ́sàn-án la gbogbo táìmù tí first note yín yá bá yín ẹ máa wà dáadáa o ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí aláàjì ẹ ní ṣàìsàn o iléeṣẹ́ yín ò ní jóná o gbogbo àwọn abẹ́sí káwọ́ yín gbogbo wọn wọ́n mọ̀ mọ́ ṣe òun ò ní ṣìṣe o ẹ̀ ní sọ̀rọ̀ sọ. ìlú Saudi Arabia òun náà mo ti ń bá yín sọ̀rọ̀ ara àwọn QH radio family lèmi náà jẹ́ Abibat Abdulrasaq lórúkọ mi ni mo máa ń sọ fún yín pé mo tọ́ra Abdulrasaq àmọ́ tí n bá ṣe voice note ẹ̀ kì í kà mi ò jẹ́ kémi gan ó ṣe voice note sí yín mọ́ ṣùgbọ́n tọ̀ ọ̀rọ̀ bàbá bàbá Mohbad àwa abiyamọ òdodo táwa náà wà ní Saudi àdákẹ́ àdúrà ọlọ́run ó dẹ̀ gbé bàbá yẹn jẹrí yóò gbé bàbá yẹn lékè àbúrò oníṣẹ̀mí wọn lágbára ọlọ́run àbò ọlọ́run ó dájú lórí wọn wọn ò gbọ́dọ̀ gbà ó wọn ò gbọ́dọ̀ gbà wọn ò gbọ́dọ̀ gbà àtọrọ pé kí wọ́n ṣòfò ọmọ wọn ní ṣòfò ọmọ wọn ṣùgbọ́n tí wọn ò bá tẹ́kì àtàn bá ní àwọn fẹ́ wo àdúrà ṣe láàánú àdúrà òun gan kó má ṣe pé ìyá rẹ̀ ó padà rán yí pé kó ṣe nǹkan tí ò dáa fún wọn torí pé àníyàn wọn ò dáa sí ti bàbá yẹn wọn ò gbọ́dọ̀ gbà wọn ò gbọ́dọ̀ gbà àdúrà ń lọ lórí wọn àdúrà ó dẹ̀ mọ́ bá wọn lágbára ọlọ́run wọn ní kọsẹ̀ gbogbo ẹni tó bá sọ pé ká mọ̀ rí ìdájọ́ òdodo gbà ọlọ́run ó ṣèdájọ́ fún wọn torí pé bàbá yẹn ti gbà fọ́ ọlọ́run ó sì ti lọ sin òkú ọmọ ẹ̀ kan tó lọ wú jáde ìgbà tán wá lọ wú jáde tán tán wá rí ikú tó pọ̀ ọmọ wọn wá fẹ́ sòdodo mọ́ ọlọ́run ó ṣèdájọ́ fún gbogbo wọn ẹni ká má ṣépè mọ́ àní ṣépè fún wọn àsì ní sùúrè ẹnu wa ò sì ní gbòfò ṣùgbọ́n ó pàdé pẹ̀lú ọlọ́run. asalaam. Assalamu alaikum akójúmọ́ ọkọlá jimoh náà ẹ kú ètò àná ọlọ́run máa gbà fún ọlọ́run máa fún yín ṣe ẹ eh, láti jẹta mi èrè ráyè pé wọlé ara mi fẹ́ ṣe fẹ́rẹ̀ mi díẹ̀ so reason yẹn bọ̀ programu Davido yẹn mo gbọ́ lórí YouTube ń sìn so wọ́n fẹ́ sọ̀rọ̀ kan sí méjì fún yín lórí ẹ̀ ṣe rí Davido Davido ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fún artist ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bọ̀bọ̀ kan kú ní Abidjan gbà yẹn olórí ẹ̀ lè mọ Didi Arafat Davido wà bẹ́ẹ̀ five million sefa ló fún ìyàwó ẹ̀ five million sefa ló fún ìyàwó Arafat nígbà tó kú so Davido ṣẹ̀ṣẹ̀ máa ṣe yẹn ṣe rí Karima àti gbogbo wọn kàn dọ́gbọ́n ṣàǹgbá ọ̀nà láti yẹ ẹ̀sùn yẹn kó lórí Wùnmí ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti tún divert attention wa síbòmí ní gbogbo ohun tí wọ́n ń ṣe yìí sínú for example ẹ̀ka ṣe báyìí káwọ́ bá alájẹ wọn nígbà tí Mohbad kú èrò ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ artist ni wọ́n bá ń bẹ̀ ó pọ̀ síbi kẹ́pẹ́ náà àwọn artist tó wá bẹ̀ ló pe Davido ló sọ fún àbí tí n tó fi di pé lọ́ọ̀yà ti wà ń bẹ̀ àfa wà ń bẹ̀ pásọ̀ ti wà ń bẹ̀ oríṣiríṣi èèyàn ti wà ń bẹ̀ wọn ló ṣe ṣe artist according to n tá à ń gbọ́ So definitely, it may be one of those people that was there, not reach out to David to pe ah Mohbad máa kú ló fi rò pé kí ló ń fẹ́ ṣe ẹni tó lọ èèyàn wa náà ní àjọ wa náà ní second right tó ń ṣe let me assist them with these little things ló ṣe fún wọn gbà yẹn ó ti yẹ yín it's looking suspicious wọ́n jọ wọn bá jọ wọn club torí pé yẹn ló ti na ọ̀hún ẹ jẹ́ ká gbàgbé it's just way of diverting our attentions and try to take the blames away from me àtàwọn family member wọn tí wọ́n jọ ní group chat àwọn pé wọ́n ní group chat wọn mi dàrúṣà ìyá Mohbad àti àdúrà àtàwọn mi tán tún jọ mọ̀ nípa kú Mohbad wọ́n ní group chat kòsí tó bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó invite station ọ̀tọ̀ làwọn tó kóra wọn wá wọ́n ní group chat bẹ́ẹ̀ wọ́n ti ń fún information ẹ máa bọ́ ti pè mí náà o wọ́n bá invite ilé wọn fún àwọn mẹ́sì ẹ máa bọ́ tún ti pè mí náà o so Davido has been doing that for long ó ti ó ṣe fara fat five million sefa ló fara fat number yẹn so tí mo ní kí n kàn fi contribute tèmi ní abẹ́lẹ̀ nìyẹn sá. ẹ káàárọ̀ ẹ kú ètò ẹ kú àtúntọ̀nà ọlọ́run ràn yín lọ́wọ́ mo kí gbogbo owó fámìlì KH Radio pátápátá àti gbogbo àwọn alábàáṣe yín bẹ̀rẹ̀ àti orí ayé bọ̀bọ̀ jíjí bàmídé mo kí everybody àtàwọn tó ti ń dá sí ọ̀rọ̀ látàrọ̀ Abíọ́lá lórúkọ mi láti Dubai ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọ́ lóun ń ṣàánú ni mo ti sanjọ́ sí. Si bàbá ìmọ́lẹ̀ náà fẹ́ẹ́ pa alápamọ́ pátápátá ṣùgbọ́n ọlọ́run nígbà fún wọn ọlọ́run nígbà fún wọn. nísìn lójú owó àjọ àǹsìn ó ti bí ẹ pé wọ́n nífẹ̀ẹ́ òun wọ́n fẹ́ gbé eh, ogún wọn ìbáraẹni wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ gbé lóun fẹ́ jogún níwàá wọ́n fẹ́ lò ó ni wọ́n dẹ̀ kí ń lóyàn ẹni tó ń torí àtàgbò tó ń forí ẹ̀ fàgbọ́n ni kò ní dó jẹ́ ń bẹ̀ ní tí wọ́n ṣe fún ẹni tó lè wẹ́wẹ́ tó lè rùn wọ́n á ṣe fóònù náà wọ́n á yanjú ẹ̀ náà ni sọ ẹni tó ń dùn fún jù tó ń ṣọ́ọ̀tì jù ọlọ́run ìka wáyé ká ṣọ́ọ̀tì ká kò fún òun náà ni ìyá ìyá Mohbad because kò rújú òun ló ni àwọn méjì òun ló ni Mohbad òun ló ni àdúrà so kò rújú ó possible kó yẹ kí bóyá bàbá bàbá Mohbad kan ló ni àdúrà kẹ́gbó náà ṣe sọ ó possible ṣùgbọ́n tó padà rí tó padà rí àdúrà rẹ̀ wọ́n ṣe fẹ́ lù ú yẹn kó lè bá a sọ̀síìdì Mohbad yẹn wọ́n á padà gbẹ̀mí òun náà ìbọn sọ́wọ́n mọ̀ ọ́n rí wọ́n fẹ́ lù wọ́n ni pàtì pẹ̀lú àyẹn náà ẹni tó ẹni tó forí ẹ̀ fagbọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ Ọlọ́run ti gbọ́ bàbá Mohbad Ọlọ́run kẹ ọjọ́ tó wá sórí ètò mẹ́rin bí wọ́n ṣe ń béèrè kọ́ṣọ́ lọ́wọ́ ṣe gbẹ bó ṣe wà káàm tó ń dáhùn pẹ̀lú sùúrù pẹ̀lú gbẹ sọ Ọlọ́run má yẹ ká ṣòfò alẹ́ pẹ̀lú bí àwọn yẹn ṣe wà yẹn ó ṣe é padà màálè ní tiẹ̀ tó ti padà tó ti padà tó lè padà ṣàbíamú pàwọ́ ọlọ́run ìyá yẹn ni ò ní ọpọlọ kò léèyàn kò ṣèyàn gidi kò tún léèyàn gidi lára tó lè fún nímọ̀ràn ẹ ti rí bó ṣe tó ti ń bọ̀ ọlọ́run ká ṣèrìn ọlọ́run kéèyàn ṣe léwọ̀ fẹ́ obìnrin ẹ ti rí pé kò òun ò ṣèyàn gidi kò tún wá láwọn nǹkan gidi lẹ́gbẹ̀ẹ́ tó tẹ̀ bá sọ pé ah, kí ló ṣe ibo ló lọ yìí because ẹni tó bá mi tọrọ yẹ kú sí ọ̀tá ọlọ́rọ̀ ni de àwọn tó ń tó ń ti wù náà lẹ́yìn gbogbo wọn yẹn àwọn tó fẹ́ tó fẹ́ ṣe ẹ̀yẹ ló pọ̀ jù nù wọn because àwọn náà wọn kì í ṣe pé gbogbo náà ló dáàfì dé lẹ́bùn yẹn àwọn tó jẹ́ pé ìkà bíi tiẹ̀ àtàwọn pé àwọn náà ń lù ú because wọ́n lu òun náà ni láti iṣẹ́ yẹn ẹbí wọ́n lu òun náà láti iṣẹ́ yẹn so ọlọ́run abá wa ṣe ọlọ́run àgbà fún wa ìjọba náà tó yẹ pé wọ́n tó wọ́n ká obìnrin tó ń wò àtàwọn ọlọ́pàá náà tó ń lọ tó ń lọ wájú tó ń lọ sẹ́yìn ọlọ́run á gbàgbára lọ́wọ́ ogun wọn ọlọ́run á fi eh, ìdájọ́ òdodo á fi hàn kò sí nǹkan tó fẹ́ bá ìyàwó àti sọ̀rọ̀ ṣe pé bóyá kí ni ó ti já ó ti jájú lójú sí bọ́ọ̀ kò tí ì yé mi ì pé èkó tún padà lóṣù ọmọ kejì ni kò tí ì yé ṣé ọlọ́run á bá a ṣe ààyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí díje banji máa ń sọ pé wọ́n ṣe ń fi bọ́ọ̀rọ̀ wọn ṣe ń pẹ́ńlẹ̀ sí i làṣírí tún tú sí i làṣírí tún tú sí i bó ṣe rí nìyẹn ojoojúmọ́ nǹkan tuntun tó ń wọlé ojoojúmọ́ àṣírí tó ń tú sí i nísìnyí wọ́n ti yọ̀ràn kó lọ rún un dàrúsà ń sínú ojú ara wọn sì yìí wọ́n ti gbé lórí àdúrà ń sìn nǹkan mìíràn tó ń wú jáde ọlọ́run á fún ìwádìí ọlọ́run á fún ní ìsinmi ayọ̀ hmm, bóyá òkú ọlẹ̀ sùn àbí òkú sùn jọ́ tó ti kú yẹn ti pàdé ọlọ́run báyìí ọlọ́run á fún ní ìsinmi ayọ̀ so àwọn náà ń ṣẹlẹ́yà náà ń ṣẹ̀sìn so ọlọ́run á ṣe ọlọ́run á fún ọlọ́run á fún bàbá yẹn ọlọ́run àgbẹ̀ tó yọ fún ó dẹ́wọ̀ sẹ́. tẹ̀bítàrà tòjú lùmọ̀ ó tún ti yá ètò alálùbáríkà àti oníkejì. Ah, ẹ̀wẹ̀ sọ o dédé ulé o alájà àmsà ti ẹ̀wẹ̀ kújọ mẹ́ta o. bóyá torí pọ̀ mílíọ̀nù sọ̀jẹ̀bù rẹ̀ ṣe gbé mẹ́sẹ̀gì mi ìta mo rí sọ for a lot of people eh, eh, eh, ẹ ẹ ẹ ṣì dédé nìyẹn ìbọ́jẹ̀ burú mi sọ rẹ̀ mi ṣe ni mi ṣe fọ kí mi sọ Yorùbá mo lè sọ Yorùbá dáadáa mo dẹ́ lè sọ Ìjẹ̀bú dáadáa ẹ kú iṣẹ́ o tuntun rí mi tún gbọ́wé tún yà mí lẹ́rù o mo wò program ẹ fọ́fọ́ kí bá Mohbad kó darí kó jẹ́ ẹ̀kọ́ kó darí jèwé àdúrà kan ṣe má gbàrúdé dẹran rèmsọgbó lórí rèmsọrọ yẹn irú iná ìjọba Mohbad á jó wọn tọmọtọmọ tírantíran wọn máa jó wọn torí kí iná yẹn bá jó wọn wọn ní mú bó ṣe rí o ìkà dẹ ìkà wọn wà dédé àwọn rèmsọpọtì wọn mi pátá ìkà ènìyàn wà ìkà jẹgbàrú rẹ o ìkà ẹ̀jẹ̀ gbàrú rẹ̀ láyéláyé ìkà wọn wà dédé wọn pátá iná ọmọ máa jó tọmọtọmọ wọn iná ọmọ máa jó wọn. bá Mohbad má darí déwé o ò bá pọ́síbù pàápàá sí kó jẹwé mẹ́kọ̀ọ́ kó bá pọ́síbù sí kó jẹ ewé kó jẹ mẹ́kọ̀ọ́ kó momi lé. ẹ wà ní èpè bọ́ǹtà kó fọ òǹdí sóònù torí màá pè ní bàrẹ̀ ẹ ṣìlẹ̀ ọwà ní iye olórí burúkú bọ́ǹsẹ̀ kó bọ́ǹtà kó fọ èṣí jòsí ròǹdò ìhun nígbà náà ìdánwò rẹ̀ sọ kí náà kó kódà kó foríjì èwe ẹni foríjì èwe o ṣó máa jẹwé mẹ́kọ̀ọ́ kó máa momi sí kí dédé ẹ̀wọ̀n ẹ̀rẹ̀ mi sọ̀rọ̀ yẹn kẹ́mi lè kú dànù. ẹ̀rẹ̀ náà mọ̀ fọ èpè tí wọ́n ti rán ẹ̀wọ̀n rẹ̀ pè wọ́n mi gbọ́jú wọn lọ kárímọ́ sọ́wọ́ mi gbàgbé fọdẹdẹ àwọn rẹ̀ wà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìwọ̀n mi fọ àánú wọn ṣéun fọwọ́ mi gbọ́jú wọn lọ gbọ́jú wọn lọ lóòótọ́ wọ́n ti ṣàṣàrò ọ̀tí ẹ̀jẹ̀ ká sọ fọ èpèrè rè ẹ̀ bá mu Mohbad kí bá Mohbad bá gbọ́ torí bá Mohbad wọn wọn ìbọn ọmọ rẹ̀ kí bá Mohbad bá gbọ́ àforíjì wọn ti wọ́n dà wọn ti kú rí olórí burúkú dèdè wẹ́wà. wọ́n ti sọ náà ìfọ̀ ọ̀rẹ́ mi kọ́ sítórí ìwìn bóyá bọ́ ṣe kọ wọn iṣẹ́ ń dòróró rẹ̀ kodò kò dẹ́sẹ̀ ní kọ́ wọn kẹ̀rẹ̀ ropò nù omúròmúṣe ẹni ọ̀rẹ́ mi kọ́ sítórí ìwìn omúròmúṣe o òfẹ́ràn dédé wẹ̀rẹ̀wọ̀n pátá yé Mohbad ẹlẹ́sìn yé Mohbad olórí burúkú abọ́sẹ̀dé yé pè wọ́n yìí máa fojú sunkún ọmọ ọmọ kejì rọwọ́rọ́wọ́ yìí. ó dà fọkànbà kan sórí rẹ wọ fún ààrẹ wẹ́ẹ̀ jókòó kóró ru ààrẹ wò fún kí n bá ṣẹ̀wé ṣẹ́ máa kó bá mi wẹ́fẹ̀ káàbúrò rẹ ṣẹ̀wọ̀n dàrúsà wẹ́fẹ̀ kó ṣẹ̀wọ̀n àdúrà rẹ fẹ́ kó ṣẹ̀wọ̀n ó lè jẹ́ oṣù òtún rò dára fún kí wọ́n ti promise èpè tẹ́lẹ̀ fún fifty fifty ẹ̀ máa fi property ṣe wò dẹ́ ti wò fún kí èpè bá lọ ẹ̀wọ̀n àjẹtẹnukọ̀ torí wò ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún nú ogún Mohbad wọ́n má fọwọ́ ẹ̀ má gbàrẹ̀ jù nẹ̀ ẹ̀wọ̀n ò ti máa lò ó wọn mi mú o gbọ́njú wọn lọ lóòótọ́ ṣé mi ṣe àgbà lóòótọ́ fọ́ wọn mi gbọ́njú wọ abọ́sẹ̀dọ́pọ̀nù ayírádàràdà. kí iye rẹ bá wà náàyè ó yẹ kí iye rẹ pè ẹ́ o fọwọ́ dojú tó òun àwọn fámìlì wọn mo ti sọ rí o fọyọ káwọn fámìlì rẹ kọ́ pè ẹ́ fọ bọ́ọ̀sẹ̀ bọ́ọ̀sẹ̀ wo mi dojú tẹ̀ ni ó lè. Oh, ó lérè fẹ́ kú torí ogún ọmọ rẹ̀ mí gbọ́ rí kí ìyá ọmọ máa sọ̀fọ̀ ohun tí òun mọ̀ fọ ogún ogún Mohbad rẹ̀ máa kàn òun rẹ̀ máa pọ̀ jù ó lè ó lè ó tún máa pọ̀ ọmọ rẹ̀ kejì ó jẹ́ ẹni ó máa ṣe ìgbà ìwà sunkún wá ìwé rẹ ni ìwé ni ẹ máa bẹ dẹdẹ ara rẹ mi tẹ̀wé wà á bọ́jú wá ìwà ìwé ni rẹ ni kẹ́ni nínú wọn olórí burúkú olíjẹkù jẹ òpònú mo wú ẹ tó dàbí abirùn wọ́n yàtọ̀ sábìrún abirùn mìíràn pàpà gbọ́jú ẹ lọ. kò dé màá lajú ẹ lẹ ọmọ rẹ méjì kó lè ṣe ẹ̀wọ̀n gbére ran gbé èpè rẹ sí pàpà bẹ́ẹ̀ máa yà sí. abiyamọ burúkú abiyamọ gbàrọ lórí orí burúkú tẹmí ìmọ̀ ìrírí mímọ̀ ìrírí yìí ọmọlúbo sí wọn ọmọlúbo sí wọn pàápàá wà ṣé wọn náà bá nílùú wọn rè má pè ẹ̀kọ́ náà fẹ́ ṣé òmùrò mi ṣe kó lè ṣe kò ṣe wù mí rírẹ lò bomibomi dèdè wọn wá ìwé kó lò àyípadà èmi náà bí mi bìlífù lóògùn torí oògùn pàápàá èmi ṣiṣẹ́ níbi níbi gbòjúbá wà ṣé é gbọ́n n ro dé máa jẹrẹ jẹ kó gbọ́n olùjẹkù jẹ láti gan ọtí bí mi gbẹ́gbọ̀rí pé iye ọmọ máa sọ fọnú ogún ọmọ wọn mọ̀ fọwọ́n ẹ̀ máa gbàrè jù ṣọ́ọ̀fù dájọ́ àwòṣìwé dáná jọ ò tún máa fẹ́ kejì náà tún dájọ́ kò wá tún yá àwọn ọ̀rẹ́ ikú pàápàá wọn máa tún mú wọn sí fún wọn àwọn ọmọ rẹ kúrò yóò dá sí láti jẹ ìkan sọ̀rọ̀ láti jẹ mí dá wọn náà bí o tọrọ níbà gbọ́rọ̀ nẹnu ènìyàn kó má dánìyàn nẹ́bi o bóyá ọ̀rọ̀ àti rí bí ọ̀rọ̀ mi lọ kàn ṣe yá pamọ́ tí wọ́n kọ́ rọra ń wò tí wọ́n fọ ibẹ̀ bábá ibo bàbá gbèsè ayé ọmọ wèdè oníjẹkújẹ bọ́sẹ̀ oníjẹkújẹ. tẹ̀mítàrà tòjú olúmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó fún ọ̀rọ̀ tó tó fà kíkì o. tẹ̀mítàrà tòjú olúmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó fún ọ̀rọ̀ tó tó fà kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àgbẹ̀tò Alhaji ẹ kú ètò ẹ kú iṣẹ́ náà alhaji um, ah, well, alhaji náà ni alhaji dj babs ẹ̀yin náà kò ṣe kò ṣe takuntakun o ṣe um, nípa ti eh, kí ló ti ń jẹ́ ni mo fẹ́ dá sí ti Davido ṣe rí Davido ìyẹn kàn ṣe out of wípé bóyá ó fẹ́ assist ni torí pé Davido sí around. kò sí ní nàìjíríà ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ Davido wọ́n dẹ̀ ní Davido sọ pé òun sọ pé tóun bá dé òun àti Mohbad àwọn jọ máa ṣe àwọn máa ṣe kòlábò pé tóun bá dé sí ní nàìjíríà padà so Davido kò sí ní nàìjíríà nígbà yẹn kò sí ní nàìjíríà rárá then mo gbọ́ pé dàbẹ́ ni wípé ẹ eh, pa Davido. ló kọ́ńtàkì Davido wípé kò sí owó tí wọ́n fẹ́ fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe òun ni Davido ṣe sọ wípé ló ṣe sẹ́ndì two million naira so then um, according to wípé bóyá wọ́n ya bìkan wọn irọ́ ni o àwáwí ni o wọn ya anywhere wọn ya bìkan kan bí Mohbad ṣe kúrò ní eh, Èkó báyìí ó lọ sí ìkòròdú ni ó lọ ṣe ṣó gbogbo ẹ̀ la rí nígbà yẹn ó tó di pé ó lọ òun àti òbí kùbá náà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n kàn dúró ni wọ́n kàn hang out ni pé tí táì máa fi tó tán máa fi lọ síbi tó ti fẹ́ ṣeré so kò Davido Davido mọ̀ ń pa ẹ̀ rárá kò mọ̀ ń pa gbogbo kinní wọ̀nyẹn òun kàn ń ṣoré ń tiẹ̀ ni wípé tí. òun bá dé láti ibi tóun lọ o ok ìgbà tó padà sí nàìjíríà ṣe bó bá wọn protest ó bá wọn protest náà òun náà wà láàrin èrò náà ó wà láàrin èrò tó bá wọn protest náà so Davido mi lérò pé ó lọ́wọ́ sí gbogbo nǹkan tó wà nílẹ̀ àwọn ọmọ mi kàn ń wá ta mọ́ má ta mọ̀ wọ́n ń wábi tán máa ti ọ̀rọ̀ yẹn sí wọ́n dẹ̀ ti rí gbé sórí èpè ń sìn so kò sí wàhálà ẹ kú iṣẹ́ náà kò burú masalam. tẹ̀bítàrà tòjú lùmọ̀ ó tún ti yá o. ẹ gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. tẹ̀bítàrà tòjú lùmọ̀ ó tún ti yá o. tó. tó pé tó bá di lọ́la a tún máa pàdé lórí àkọ́tún ètò yín ètò wa eléyìí tá ní people's opinion ẹ ṣe gan ni tẹ́ ń gbọ́ wa tó bá di lọ́la aago méjìlá ọ̀sán Ghana time òun láti máa tètè bẹ̀rẹ̀ ètò torí pé ọ̀rọ̀ pọ̀ gan tá a fẹ́ bára wa sọ tó bá di lọ́la ẹ̀gbọ́n bàbá Mohbad ní àwọn kankan tó fẹ́ bá wa sọ ẹ̀gbọ́n wọn ọ̀tọ̀ àbúrò ọ̀tọ̀ àwọn tẹ́níkà dúró de resọ́ọ̀tì autopsy fún tẹ́níkà fáwọn ní three to four weeks láti nǹkan bíi two months ìyẹn náà wà ń bẹ̀ àtàwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ bíi oríṣi mẹ́ta míì ibi tá à ń lọ lọ́la ó máa pọ̀ díẹ̀ ẹ ṣe gan ni tẹ́ ń gbọ́ wa á pàdé tó bá dé láàárọ̀ ọ̀la Quadri Hamzat òun náà ló kọ́ mi. Ah, QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá sílé iṣẹ́. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn. fẹ́ máa gbọ́ o. gbígbé àṣà ilẹ̀ lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ o. <laughs> QHTV Accra and beyond.